إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ومن يلل فلا هادي له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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نيو ọdún جوكا منو أصو محرم ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní méjìdínní àádọ́ta ìjọrọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú nu àhàdí ìfòsọ́lá, eléyìí tí a ń bá lọ à ń sọ fún wa àwọn ìdájọ́ ṣẹ̀ríà nípa mọ́sálásí ọ̀fẹ́ máa hàn mí. Ó báyà lọ. Àwọn ìdájọ́ àwọn ìdájọ́ tí ó ní ṣe pẹ̀lú ẹlmọ́sáàjì. wọ́n ti mú àwọn àhàdìkù tó pọ̀ wá bí ká sùn òun ni àwọn nǹkan tí a kọ̀ fún wa láti ṣe mọ́sálásí bẹ́ẹ̀ náà láti fi kọ̀ǹtínú títí àdínkù ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́ta sí ogójì. حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد أنت باري من يبيع فليسيب كذا أو يبتاع أبين لذا من مدرسة Iṣẹ́ ẹ̀sọ̀ fún nìyí. Àháríbáha lọ́hù ti jàrọ́ tẹ̀ka. Owó tó ń ṣe láwọn ọmọdé ṣe ẹ̀sọ̀rẹ̀. Wáyìlá rọ̀ àìtùn mọ̀yẹ́ ń ṣùdò fi hì dọ́lá. Ṣẹ̀bá tó wá ń tó ń lọ tó sọ̀rọ̀. Ṣíkà lọ́wọ́ àwọn àkùnrin yìí ó ń lọ nínú tó ń pa yàn ọlọ́run ní lágbára sáwọ́ yìí. Nítorí bẹ́ẹ̀, àṣeyọ́ ńlá ní nǹkan fún ìpolówó ọjọ́. Àwọn ọmọ bá ló wọlé ọ̀rọ̀. Kìí káyè kátàkárà. Àwọn ìdàrẹ́ bẹ̀rẹ̀ àgùnbù lọ́wọ́ náà ní abẹ́rẹ́ pẹ̀lú àṣà. Àbágbó bí àbíkẹ́lá ti ní ta ní àtúwà àtúwẹ̀ rẹ̀ wọ́n ti wá pariwo àtúwà ń bọ̀ gbogbo ti ta máa ń gbé kíní lọ iye báyìí la máa ń ta ọ àmọ́ ní mọ́sálásí wa ló láyé àti di iye báyìí la yọ. Báwo la ti mọ́ lẹ́yìn ìtàn polówó ọ̀rọ̀ àbẹ́ àwọn gáàmì dá lóhùn náà lè pé òní jèrè àbíyàn lọ lọ kan ó lè lórí bíyàn lọ ọmọ ọ̀gá máa lọ ọmọ mọ́sálásí ọmọ yẹn gba lẹ́sẹ̀ bàtà mẹ́fà ọ̀kọ́là lónìí lára ní ọba báwọn rí mo bíyàn sọ fún ọ náà ní pẹ̀lú báwọn ní lápadà fún mi ò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ìyá fẹ́ lòdì nílé yìí àti àlùbẹ́yà ọ̀pọ̀ ṣùgbọ́n láàyè àdúrósú ìmọ̀tò látàkárà òlẹ́tọ̀ nínú mọ́sálásí. حديث عبد الله بن عمر أن عمر بن الخطاب رضي الله عنهما رها حلة سيراها يعني يباع عند باب المسجد. قالوا لي أصلا صوتنا سوى أنت لأنه لا مصر Ọ̀kọ́lá ya Rasulullah. Ọwá nílò ìṣọ́lọ́. Làwọ̀ ìṣàrọ̀ ìkàhá ṣe ọ̀làbí ṣàhá yà ọmọ lè jùmọ̀ àti. Wọ̀lẹ̀lẹ̀ wá bèèrè ìfẹ́ láti mú àìlé ìkà. Tó bá lè ra wá sọ báyìí, wàá lọ́wọ́ pàdé wọn. Ọ̀kọ́lá Rasulullah sallallahu alaihi wa إنما يلبس هذه من لا خلاق له في الآخرة. ثم جاءت رسول الله صلى الله عليه وسلم منها حلل. بوا قد يا wọ́n padà fún òtítọ́ ọlọ́run tó láàlẹ̀ sọ́lá ní àwọn aṣọ ọ̀ṣọ́ kan nínú rẹ̀. wàá àtọ̀ umar hula wá fún mọ́rù lọ́kàn náà. Kọ́lá Umar. Mọ́rù wá bàbá ìlọ pé. Àtàwùtà ní ìhà yàrá túlà lọ. Àkòjíjọ́ ọlọ́run. Agbọ́tọ̀ ní ẹni tí ò ní gba lágbára ní kì á mọ̀ ọwọ́. Dúró fún mi bẹ́ẹ̀ lọ́wọ́. Wàkọ̀lẹ̀ àtúkàhá ìtẹ̀lẹ̀bátàhá. Òjíṣẹ́ ọlọ́run àti ọ̀rá sọ yìí ní ìfún ẹni lè lọ. Òkàtáhà Umaru Akon Láhú Mùsùlùmán lè Mọ́kà. Umaru wá wọ̀ fún arákùnrin rẹ̀ kan tó ń Ní àbáwọn aládá mọ́tà nìyẹn wa àdéhùn yìí ẹ̀kọ́ àkọ́kọ́ tá a sọ bẹ́ẹ̀ ni pé ó ní ṣe pẹ̀lú ohun tá à ń sọ nípa rẹ̀ lọ́wọ́ ẹ má gbàgbé bá lè fìdá kọ́kọ́ kà aláàbò ìtajà ìmọ̀ ara ṣùgbọ́n lè ló ní wa ní pé kò burú wọ́n bá jẹ́ ẹnu ọ̀nà ẹ̀wọ̀n dára òun ni òfin láì sùn nígbà àwọn ọmọ ìyá tó máa ń gbé jàlàbíà nípa mọ́sálásí tí wọ́n burú bẹ́ẹ̀ nípa ìsìnàjò mọ́sálásí. òun gẹ́gẹ́ ìpìlẹ̀ rí ta fẹ́ lò nínú hadith ta kálẹ̀. hadith sàyìn dùn ní ìtúni gbogbo sẹ́yìn. ọ̀là mọ́ rọ umaru kìlì mọ́sídìí wàhásánù yóò ń ṣìlù. wọ́n lè rí ọ̀nà ọkọ̀ nígbà tí hasan ń kọ́ ọ Kọ́lá kún tó ń ṣe lò fi hé wà fi hé mọ́ni hó akọ́ èrò mi nkà. Káwà kàkà àgbàrí, rọ́bì ọlọ́run àí, ó jẹ́ kẹta àwọn akọ́lọ̀ sọ̀rọ̀. Ìkan nínú àwọn akọ́lọ̀ sọ̀rọ̀. Ó ìgbà tí wọ́n rò ní kó sí ìmọ̀ bí a ó ní kí wọ́n bá láti àjẹ́bí ìrìnà àjọ ìgbà. Àwọn àpàtàkì wá dáhùn wípé èyí á máa pọn nínú wọn bá láti ìrìnà. Wọ́n fi من هو خير أو كثير يسمع àpá mú ló fà wọ́n sì máa mú yẹn wá mọ́ wọ́n dájú rẹ̀ kí wọ́n fi mọ́nbúwá káyọ̀ mi ìgbà tẹ́lẹ̀ máa ń nínú mọ́sálásí kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ثم لتقف إلى أبي هريرة رضي الله عنه لن بعيا قوانه أبو هريرة رضي الله تعالى عنه فقال أنشدك أنشدك بالله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل يا حسان بن ثابت رضي الله عنه àwọn akọ̀jú dà fún ìwé rẹ̀. ó ti sí ìrẹ́ gbọ́dọ̀ ìṣẹ́ ọlọ́run bá ń sọ báyìí pé. àjùbọ̀ á nì. máa dáhùn nípa àmì bèrè nípa àmì. Allahumma àjíríhò bèrè òfin kúrò. abọ́ gbọ́dọ̀ mẹ́bí tún tàgbà fún mi nígbà tí mò ń kọrin ní mọ́sálásí. ibi ọlọ́run bá ń fún àṣà mi lọ́wọ́ níbi orin èébú tí ń kú àwọn ẹlẹ́bọ tí wọ́n kó mi. Ìrọ̀lẹ́ ìkúlò pẹ̀lú ìbéèrè àárín ìsìnà. Ọ̀la náà. À ìbúra ní bẹ́ẹ̀ ni mo gbọ́ tàbí sọ bẹ́ẹ̀. Ọmọ òrùba sì ni. Gẹ̀ẹ́n tí fáwọn orin dáadáa kan bẹ káàdì kọ́ ọdún wọn sára. Bí orin tó bá jẹ́ ìfá àárín àdéhùn ìsìlámù orin tá a fẹ́ fi defend Islam kó rẹ́ni tí bá ń bá ìmẹ́sì gbọ́lọ̀ ń gbé Islam. ló jẹ́ bí àwọn tó bá jẹ́ àfa àsúnà ẹni tí bá ń tàbí wọn ń tàbí fún àlẹ́lẹ́ ọ̀dọ́gbà ọ̀dọ́. oríṣiríṣi ni wọ́n ń sọ̀rọ̀ ara wọn tí kò sí fọ́ra nínú ọmọ afárá yìí káwá rẹ nìkan kọ́ gbọ́ pẹ̀lú ẹ̀kẹ́ tí a máa ń sọ ní àbọ̀sẹ̀sọ̀ hàrà wọ́n á tó èsì. Àwọn èsì jẹ́ ọ̀pọ̀ fún gbójú orí ó lè yẹnu mọ́tara rẹ̀. Àwọn èyí kó orin táwọn oníṣẹ́ ìlà ìwọ̀n lórí lórí lórí nílò àwọn ìkóró. Bíbẹ̀ kọ́ orin kò yàtọ̀ sọ́rọ̀. Ọ̀rọ̀ tó dáa bó ṣe wà bẹ́ẹ̀ náà lórí tó dá wa. ọ̀rọ̀ tó ju bó ṣe wà bẹ́ẹ̀ lórí tó dá wa. wọ́n ti sọ lọ́dọ̀ọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àlọ́ láti pé kí ipò yẹ kú kẹ́kẹ́kẹ́ fún èkìtì ọ̀yẹ́ ọjọ́ náà ló kún ní òkú ọ̀hún lórí kó rẹ̀ kún ní òkú ọ̀hún wọn ló sáré sọ̀rọ̀ àbúrò sọ àwọn ìkọrin kọrin. nítorí ọmọ orin tó dàbò sọ́nà kó dàbò bò àwọn sọ́nà kó dàbò bò ìlà. ó lè máa fi bẹ́ẹ̀ ìlú àlejò tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà tó bẹ̀rẹ̀ kórin ní àtàlù ìtàlù ìfikọ̀. kì í ṣe tó ti ń sọ fún wípé ájùbọ̀ ayọ̀ lọ fèsì nípa mi tó wá kó kàdúrà ìyá wa ọlọ́ka ilé ìbò ìyẹ̀wò ẹ̀kọ́ ọlọ́run bá fún àṣà lọ ayé olóòtú kó jìbẹ̀rẹ̀. Àwọn bá jẹ́ orin tó da tó burú. Káwọn wá ń sọ̀rọ̀ pa orin omi yìí òmìnú òṣèlú sọkúsọ lọ òmìnú òṣèlú sọkúsọ lọ bí ti kéwù rẹ ti wọlé ní yorùbá rẹ náà wọlé o kódà káwùsà rẹ wọlé tí ibo rẹ wọlé àwọn irú wákàtà ni wọn dá lẹ yorùbá àmì ìbẹ̀rù mọ́ ọ̀rọ̀ sínú ẹ̀ jáde ní mọ́ ọ̀rọ̀ ẹ̀ jáde tó tó tó tó láwọn àmọ́ kí máa ń kọrin àbá wà nínú ìjìká inú àyè máa ń kọrin yẹn ọwọ́ tó máa yá bàbá ti fẹ́ gbogbo ti fa àgbẹ̀lá tó kọ́ wọn tó láti fúnra wa láì fi lórí ìlà òun ni wọ́n máa wá àbí ìyàwó ọkọ rẹ̀ kọ́kọ́ rẹ̀ kọ́kọ́ rẹ̀ kọ́kọ́ àwọn ọba ní ọkọ yóò gbé bò ní àwọn òbí kọ ìkọkọ ní kí ọkọ rẹ. ó kì í ní mẹ́ta mẹ́wàá ẹ̀yìn ìkọkọ ní fọmọ rẹ. òun tí òun nílò káàrọ̀ mi nílò àríwá ìyàwó lè pa ẹsẹ̀ fún ọ nínú yàrá ìyàwó rẹ̀ lè pàṣẹ mọ́nù yàrá wọ́n ká bọ́ táwọn kọrin àwa ń dó àwọn tó wọ́n kọ́ dó láìsù di mùsùlùmí àwọn làwọn ọmọlẹ́yìn musa kánìrì nítorí ìfi ọ̀sẹ̀ ògèdèdè màlúù fún wọn. Báwo ló ti ọ̀gẹ̀dẹ̀ màlúù yẹn? Èmi ìtẹ̀lé òfìṣẹ́ ọwọ́ àti màálù náà ló ń gírìsì ó lu ibi ẹnu rẹ̀ àti fúrọ́ rẹ̀. Àwọn onípa nàbí Musa jẹ́ àdìsọ́lá rẹ̀ padà lórí ìpèsè lọ́gbọ́lọ́ ọ̀rọ̀ tó lóko sí ọjọ́ rẹ̀. Yóò wá ṣe atẹ́gùn sí ibi ìrọ̀ òkèlè. Sọ̀rọ̀ ní ibi tó ṣe pé gbogbo nínú rẹ̀ yẹn kò fi bóyó. atẹ́gùn tó bá ti rán sí ó sì ní kẹ́nìkan lọ fi ọwọ́ débi ẹnu rẹ̀ yẹn tó á rọ atẹ́gùn yẹn sí tó fẹ̀jọ́ pọ̀. òwò wa fọ bó lẹ́yìn mi yóò ní títọ̀ òun yẹn káwọ́ ẹ ò gbà atẹ́gùn yẹn ó tó tún jọ ní màá lò bó lò ó lè lo bí five minutes atẹ́gùn yẹn tó dáàbò kan náà ó máa ti wá múra ní àá àádá ìlàhù Mùsá kọ̀nẹ́tì ọlọ́run Mùsá ni ọgbàgbé rẹ̀ ń bọ̀ wá ọba dé nípa nǹkan èyí náà lọ ní ọ̀rá wọn wá ké sáré wọn á ju ìka màlúù ó ju ìka rẹ̀ àwọn tó kọ́kọ́ tó wọn ti mùsùlùmí. Ìyá ń gbé kẹsẹ̀kẹsẹ̀ náà àwọn ẹni sábà ká. Muka muka oleh Dari si suara Muka muka Usika dia Kalau Allah Tak ada tak ada Kalau Allah Kita Amal ke kita Bili Bantin Kalau Kalau Allah Mereka Umat Kita Tolak Kita Tolak Kita Tolak Kita Tolak Kita Tolak Kita Tolak Kita Tolak ما دعا لله داع أيها القادعون فينا جئت بكنهم بالأمر المضاف جئت شرفت المدينة مرحبا يا خير الأهل قولي لك أوفر سيرون كان láti lọ fi kí ìtẹ̀lẹ́ ìdáká nẹ́bí ọ̀rọ̀ bí ọlọ́pàá ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa bẹ́ẹ̀. Ah, bọ́lá ti untuk baca tó bá ta untuk ọ̀rọ̀ tó ta náà ó ti dájú pé ohun tó bí ó tàbí ọ̀rọ̀ tó ti lọ. ìyẹn lè gbọ́ ojúṣe ọlọ́run tó bá rẹ̀ sọ̀lá ó máa níṣẹ mùsùlùmí ó lọ àwọn ọmọ ọmọ ọlá rẹ á ti mọ kọjá ẹ̀tọ́ àti làbí àdùlá ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lọ tàbí sára lè ṣe èyí ó ní ọ̀rọ̀ tó ti òótọ́ a. يوم على كل شيء وعلى الله العظيم إذا من تمثل بهذا الشيء أن تقول ليس بمسلم مثل مسلم Semua ini, semua semua itu, semua ada tutup biji. Itu ni ada, tunggu, tunggu, tunggu, tunggu, tunggu, tunggu, tunggu, tunggu, táwọn èèyàn bá wáyé àwọn tó kọ́ ní ẹ̀sìn tó nípa bẹ́ẹ̀ wọ́n ọ̀bá mọ̀ ọ̀kọ́ lọ́lọ́ ọ̀kọ́ èsì ohun tí wàá kọ́ bẹ́ẹ̀ ìmá gbọ́ ló àwọn ọmọ tàbí ní máa ń kọ́ ni ọ́ ṣé wọ́n tàbí ní kàtúrà ní ìta ṣé wọ́n ẹgbẹ́ ìlú àbẹ ẹgbẹ́ fèrè ìgbàfẹ́ máa lò. tó nípa bẹ́ẹ̀ òun dáadáa ó lè wáyé láì háì hátà fi máa jù. àbí kò ní sọ ẹ̀sọ́ láti lè ní ìlú. Kọ́lé Allahu Anu, ọ̀là kún tó kọ́ ìmọ̀ fi mọ́sídìí. فحسبني رجل فنفرت فإذا عمر بن الخطاب السائل بن يزيد قل مدوس نوم mọ́sálásí àgbáyé ọ̀la ọ̀sọ́lá ọkùnrin kan wá mú òkúta kékeré abábẹ́ wọn. máa wọ ọkùnrin yàrá ìkóso di ọmọ rẹ. fàkọ́lá sam àásìní bí hazaini àjẹsùhù bíhìmọ̀. ọwá ni lọ́ọ́ bá fáwọn méjèèjì yọ mọ́ wá kó wọn wá. Ọlá mọ̀ ni a ń túmọ̀. Wọ́n ara bò ní. Àwọn mi ni ayé ni a ń túmọ̀. Bọ́lá yìí ti wá gan. Ọlá mi ni háàlì lè kọ́ yìí. Wọ́n ní bẹ̀rẹ̀. Ara kọ́ yóò kùnà wa oko. Oko ni wọ́n láwọn dìde. Ọlá làókó ń túmọ̀ mi ni áhìlì kọ́lá dé. Làájá túkùmọ̀. Wọ́n ní lọ́wọ́ ẹgbẹ́ jẹ́ aráàlú bí yìí ni ara àwọn yìí. Ìbámu yìí ti ń da pàṣẹ ní lára àrìfàáni àti wà tákùmọ̀ ìmọ́jèdè Rasulullahi sallallahu alaihi wa sallam. Àtẹnu Ádámù dáhùn ló pẹ̀lú mọ́tò. Mo rí Amanda Ẹjẹ́ àìpariwo rárá. Má bínú wọn sáré lọ sí Hájà ni. náà ibi tí abájẹ́ náà ni òun ni àwọn méjì tí wọ́n ń pariwo nínú mọ́sálásí wọ́n bọ́ sásìkò ìṣèjọba aránáwà ọ̀rọ̀bí aláwọ̀ àìlú ni wọ́n lọ fún ọwá wọ́n bẹ̀rẹ̀ tó múlẹ̀ tó àwọn bẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ àkókò làwá ti dé ẹbí jẹ́ ọmọ ọdún mọ̀dínà nínú yìí wọ́n pè nǹkan náà lọ́jà ẹ̀ta ìró mo bá lù yìí báyìí ẹ sì máa mọ ipa lúlù yìí bíbẹ̀ yìí gbóhùn yín sókè mo sára sí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ ọ̀rọ̀ ìṣúlọ́ ilé ilẹ̀ kan náà ti tún jẹ́ sáà fún àlọ́sìnì mẹ́bàrẹ̀. Bíbi pé bí yìí ti máa gbá lóun ní àlọ́sìnì àárọ̀, àwọn tá a bá ti dé mọ́kà ní àìsáàbà gbá lóun bẹ́ẹ̀ ní Nàìjíríà. Nítorí pé ìkọ̀wà nẹ́bì nígbà tó wà láyé kó kúrò nígbà tí ò sí mọ́. Ìyẹn ni ọmọ òfin díẹ̀ múlẹ̀ níjọ́ rẹ̀ ọwọ́ àjẹsì tá a máa tẹ̀lé títí ayérayé. mo fi ní ọ̀rọ̀ ọlọ́run bá sùhánà níbẹ̀rẹ̀ sọ́tò fìtọ́rọ̀ abẹ́rẹ́ sọ wípé yà ayọ̀ lẹ́dí náà àmàmù làtẹ̀rẹ̀ fáwọn àṣọwọ́ àtàkùn ọ̀rọ̀ sọ́tò nàlẹ́. nígbà tá a nẹ́bí bá wà láyé ọlọ́wọ́ ọ̀sọ̀lá nígbà tó wà láyé ohun kan ò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀kan náà sọ̀hábà fún àkọ́yè àmúsáàrẹ̀ ọ̀dọ̀ ọ̀bọ̀ àárẹ̀ ẹnìkan ni wọ́n tún ṣe ń jí ohun wọn yàní láwú ọ̀tún jẹ̀wẹ̀rẹ̀ àdámọ̀ wọn àwọn ẹ̀kan bẹ́ẹ̀ pé wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ohun ni ó ń fi káwọn fẹ́rẹ́ nìyí ìgbà táyà yóò wá sọ̀kalẹ̀ afáwa ta kú sílé kọ̀ jáde mọ́ ọbẹ̀ tó ń sùn. kí ló dé dà wá ní wọ́n wọ̀ nǹkó wa lóòótọ́ òkè wa ọba dẹ́ta ní àǹtà àlọ́ àmà ìlòkó àǹtùm láti ṣọ́wó ìdí òun ti bàjẹ́. àwọn ohun máa ń ya lọ́wọ́ rẹ̀ ká jíjọ́ lọ́wọ́ ní kìí sọ ọlọ́run bá kódà ẹni àlùjẹ́ náà ní àná. ìyá ìgbẹ́ni ẹ̀ náà jẹ́ ìkànnì àwọn ẹni láti sọ ìnà àlùjẹ́nà tó oní ọ̀rọ̀ tó ní bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ ẹ̀ ṣàfún mi ọjẹ́ ní mọ́tàlásà nẹ́bí ìgbóhùn sókè kò gbọdọ̀ wáyé. máa pariwo ní mọ́tàlásà nẹ́bí ó túmọ̀ pé èèyàn bọ̀ wá nẹ́bí. sọlọ́lọ́ ìyẹ̀dẹ̀ kì í ṣe ìgbàdọ́ wà láyé láyé ìgbà tó kún sí kó láyé àtúnọ̀dọ̀ pariwo. ó dé wa bá ń pariwo òun là ń kélé lónìí because ó wà mẹ́rin tó sùn ẹ̀mọ́gbàdé pé sáré rẹ̀ wà mú òun náà nìyẹn ń parí orí lórí sọ́lọ́lọ́rọ̀ àwọn àti sọ pé mọ́ra ń dàbí bí nìkan láàbí pa ààbọ̀ ah, ìwà yá máa pariwo àmú pariwo bí ìwà yìí náà nítorí pọ́rọ̀ kan náà kó gbogbo mọ̀tájì dùbọ̀ dọ̀rọ̀ náà ọba dára ní tí ìbò yóò tẹ́ àgbìnà lọ́rọ̀ á tó pa yóò kára hásùmù ilé ní ìgbọ́dọ̀ ga ju gbogbo ilé lọ. Àwọn ìṣúná tá a bá kọ́ bá rẹ̀. sí Hásùmù, a máa dá akọ lọ́wọ́ rẹ̀. Wọ́n fẹ́ fọ́ ọ̀rọ̀ òṣèlú wá Adẹ̀lá ń bọ̀ A lè sọ̀rọ̀ rí, a lè a حديث كعب ومثله أنه تقاد ابن أبي حيدر دائنا كان له عليه في المسجد àṣẹ́yìn ẹgbẹ́ lọ ṣíwó nínú mọ́sálásí ó gbèsè àwọn asáwọ mọ́sálásí ìdí kò sáni wàá bá wọn bẹ ìyẹn lè lọ ṣíyàn lórí mọ́sálásí nígbà tó wá kí lágbóore tó rí òbí ní títí òbí ládùúgbò ní sáfù abálọ́dún kò sún aládùúgbò kí wọn lè lọ bá mẹ́. wọ́n ní káàb ló lọ sí ìbọnà ádì hajjara ọlọ́ọ̀sì ní gbèsè tó jẹ́ ọ̀yà. ارتفعت أصواتهما حتى سمعه رسول الله صلى الله عليه وسلم حتى سمعهما رسول الله صلى الله عليه وسلم وهو في بيته فخرج إليهما Agbóhun yẹn sókè tó ń kíra ọ̀rọ̀ bá ń kó orí sí ìtì rí rí pariwo. Òun yẹn ga. Iṣẹ́ ti gbọ́ ariwo àwọn méjèèjì nínú ilé rẹ̀ ló wà. Ẹ má gbàgbé o. Bí Fẹ́lẹ́ Ànábì sọ̀rọ̀ sọ̀lá ẹgbẹ́ mọ́tàlá ti lọ́wọ́. Ọ̀yà faraja ilayhima ọba jáde sí wọn hátà kátàkì kíkà hujratihi tó fi sákọ́ sí ilẹ̀ yàrá rẹ̀ àníra ya káàb qala labbayka ya rasulallah qala da' min daynika hadha ó ní ẹni yìí wù ní gbogbo ẹ̀ bá mú díẹ̀ kó náà gbèsè rẹ̀ wà á mọ́ ha ilayhi ayé ṣàtọ̀ ẹ̀ wọ́n á fún lápẹ̀rẹ̀ àpẹẹrẹ àdéhùsọ̀lá àfọlá ń sàpẹẹrẹ. ọ̀là àlàkọ́dé fún albi méjì ọba ní ah, ó ti rí bẹ́ẹ̀ lẹ́nu òjíṣẹ́ lọ mo ti ṣe bẹ́ẹ̀ lẹ́tẹ̀kẹ́. ọ̀là fún àbíhì. ọba tó ọdẹ pápọ̀ bèèrè ó á ké sí onígbèsè náà ìwọ náà ó ti mú láàjì kó bọ́ọ̀lá ní nàìjíríà. ẹni ó jẹ́ ìyàn rí sí ó lè lọ́ọ́ sí mọ́tàlá ló jókòó ọba kí wọn tán olóhùn sí náà fìlà ọgá ọ parí ẹgbà wọn náà dé jókòó àbí ọba sọ wọn máa sọ ń parí tán bá yàfa ọ̀rẹ́ wa owó ni mo ní wàá gbà ẹ̀rí ìbẹ̀rẹ̀ kò dúró láti sùn rẹ lórí ọmọ ọmọdé حديث من سماك الحمد قال قلت لجابر بن سمرة àkúntà tó jálè sí Rasulullah sallallahu alaihi wasallam. Qala na'am. Kathiran kana la yaqumu min musallahu alladhi yusalli fihi subha hatta tatlu ash-shams. Ó lọ́pọ̀ gbà, òbí tọ́lọ́wọ̀n ní kò mọ́sálásí tó rùn máa fi ọlá sùdá. Kí ni wà ń pè? Báyìísà tọ́lá àti kọ́ ọmọ. Ọrùn bá ti wáyọ yóò dìde. Ọ̀kánú yàtàhàdàsúnà fọyà kùsúnà sí amúrè jàìlíyà ẹ̀dàkú ẹ̀rí kọ máa ń bí tẹ dúó yẹn ẹ̀sì tó ń bẹ́ ó ní wọ́n bá máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó wáyé lásìkò àìmọ̀kẹ́mọ̀rọ̀ wọ́n sì máa jọ rẹ́rìn Ẹ̀tàbásítàmọ̀ sọ́lọ́lọ́wọ́ alẹ́ ìwọ̀n. Àwọn ẹ̀bá ń dán rẹ́rìn tó wù ń jáde ẹ̀lẹ́rìn. Ìjíjọ́ ọlọ́run àti kò burú mọ́sálásí làwọn àá ah, kí lọ wá dálẹ̀ ah, àtàrí ti jálàdì ah, àbáparọ́ fẹ́ nìkan àwọn jálàdì ọmọ àlè rí kí ní kẹsì àti kẹsì wọ́n máa jẹ owó lè túbà kíkàlùkọ́ máa gbọ́ ẹ̀rìn ó wá sàlàyé bó ti parọ́ ẹ̀ kálùkọ́ bá rẹ́rìn àti kò burú àwọn ọjà ìníyà ń ọ̀rọ̀ àsìkò Islam bí ẹni wọ́n ní tó fi dàbí kù sí òrìṣà ọlọ́run tí ó máa bọ̀. yóò tó wá ṣe wàhálà yóò ṣe bí bá ń palẹ̀ máa ti pa ọ́. tó bá ní kí ní palẹ̀ ọlọ́run lóhun ti lọ́wọ́ yìí mo ní ọ̀sán òun lọ sọ́hun bọ̀. ẹ̀dá kò sí ìyòlú rẹ̀ ní ilé ibi bá wá dé. irun ọlọ́run ọba yọ jẹ. orí ọlọ́run yóò jẹ apá ọlọ́run gbogbo ẹsẹ̀ ọlọ́run yóò padà wá jẹ gbogbo ọlọ́run tẹ́ pátápátá bí ó sì lọ yọ́bọ̀ ẹ dákun iná ìkẹ́ iná ìsinmi àmàrí nǹkan tá a kì í gba ọlọ́run sọ yẹn ọlọ́ láti lé ọlọ́run lọ́nà ọ̀sẹ̀ bọ̀ rárá ọlọ́run tó ní ọlọ́jọ́ ọjẹ gbogbo ẹ̀fẹ́ ọjẹ gbogbo ọlọ́run tó rán wá ó sì yọ ọ̀pọ̀ ọlọ́run gẹ́ ni ọ̀pọ̀ inú rẹ̀ lọ́tọ̀ kalẹ̀ ẹ̀kú ó ti yà á mọ̀gbọ̀ aláwọn máa ń tẹ̀lé àti kò burú abẹ́lẹ̀ omi ìjọba mú nǹkan báyìí sí dáa yóò ti wá pọ̀ jù kí ló dé a lè sọ̀rọ̀ bí yan rẹ̀ rìn náà wọ́n jọra ìgbà sáà ọba àrìn ọ̀fẹ́rẹ́ ni nínú àwọn àhàdéṣù ní àwọn àhàdéṣù Abdullahi ṣáàrí bùnìjẹ́bí zẹ̀rẹ̀dẹ̀ يقول كنا نأكل على عهد رسول الله صلى الله عليه وسلم في المسجد القبص واللحم حسين عليه السلام مدرسة أما وابه أما وكيو نيلي مدرسة أما وابه جيو جيو wọ́n láwọn máa ń jẹ búrẹ́dì àtẹ́rẹ́ ní ọmọ tára rẹ̀ ṣùgbọ́n wọn ọ̀kẹ́ ní kọ sọ́ọ́dún ní oúnjẹ ìkẹ́kẹ́ kọ ọdún bẹ̀rẹ̀ àlẹ́ àtìká ọ̀nà àtìká fi yẹn dẹ̀ ní kò fi lẹ́nu lọ́jọ́ ní ọ̀rọ̀ mọ́tà ni wọ́n fi ń pè ní kálíwá tó ń ṣàlàyé yẹn ọba àlọ́fẹ́ wá sí mọ́sálásí láti àárọ̀ dalẹ́ òní kò lẹ́ tó lè jẹun láti ẹ̀wọ̀n náà Ilé ìdí ń ṣe ní oúnjẹ ni mo ń jẹ. Àìsàn ti harọ́. Ó ní àwọn máa ń jẹrin ìpẹ́ inú mọ́sálásí àti kò burú. Kì í wá ti pípọ̀ wá ti dá mẹ́ta, àwọn akóúnjẹ rẹ̀ wá mọ́sálásí. Wọ́n máa sọ́dún dá ibi pé àti dá ibi rúùn làálàá. O ní nǹkan tó ń ṣe ní mọ́sálásí ju bá sùn láì. Ọmọ ajẹmọ́ jẹ nípa ákàdé kóde ìnáwó wá ṣùgbọ́n tí ìdánilẹ́kọ̀ọ́ bá ka iná mọ́sálásí tó wá jẹ mọ́jẹ kòkó mẹ́yìn àlejò mi ẹ máa ń sọ mọ́sálásí ìgbẹ̀mọ̀ fàyè yín sí ṣe pé ìdánilẹ́kọ̀ọ́ kara mọ́ bẹ́ẹ̀ mẹ́yìn máa bá mọ́sálásí káṣẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àṣírí sábàyè oúnjẹ sí ń sọ̀kalẹ̀ síwájú wa ìṣòro tó burú lẹ́kọ̀ọ́. حديث ميت عن الله أن عائشة رضي الله عنها قالت لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يوما على بعد هجرتي والحبسة يلعبون في المسجد يا عائشة رضي الله عنها كل مولود في الله من جوكا ẹnu ọ̀nà yàrá mi nígbà tí àwọn ará kábàṣà wọ́n fi ń fi ọkọ̀ wọ́n fi ń ṣeré nínú mọ́sálásí. Rasulullah sallallahu alaihi wasallam ń jẹ sórò ní bìrìdá ìhì. Òjíṣẹ́ Ọlọ́run wá kọ́kà mi pẹ̀lú agbádá rẹ̀ ọwọ́. À ń sọ̀rọ̀ ìlà láyé dìbì. Èmi wà wo ni wọ́n fi ń ṣeré. Àṣà lè ṣeré lórí tó wúlò ní mọ́sálásí. Ọdún táwọn ènìyàn ń ṣe, òun ni bí ìpalẹ̀mọ́ fún ti hà. Ṣé lọ́dọ̀ wa ọkọ̀? àti mọ́rọ̀ èyí tí wọ́n rẹ̀ àwọn fúlàní máa wọ́n mẹ́bẹ̀ àwọn máa mọ̀ gbogbo wọ́n mọ̀ gbogbo kẹ́rí wọ́n fọ̀ mọ́ra wọn lójú ṣùgbọ́n èyí táwọn ti ẹ̀rẹ̀ sí fọ́ọ̀ ní sẹ́lẹ̀ kankan torí wọ́n ti yáyé rẹ̀ wọ́n ti mọ̀ àwọn náà sì bá sọ gbogbo àwọn náà sì sì ra wọn sùtà nígbẹ́ wọ́n jọ mú kí ní sẹ̀ndáyìn ọjọ́ ìtìbáyì òtún ní kànìyàn kẹlára láti fi palẹ̀ mọ́sí ọ̀tá nínú àwọn kẹta wọn máa fi palẹ̀ mọ́sí ọ̀tá lọ bí eré bí eré wọn máa fi ṣe. àwọn ìjà ló ń wò wọ́n báyìí òkúta lọ́lọ́kẹ́ ọkọ̀ agbádá bò wọn kí wọ́n máa rí ìyàwó àtẹ̀tẹ̀ ìyàwó àjọyọ̀ wọ̀ lókèrè àtúlẹ̀ ìwáyé bẹ̀rẹ̀ nínú mọ́sí. bákan náà níparí mọ́sálásí àti sàárè wọn bára wọn rẹ o. yàtọ̀ sí sí ọmọ ìdàrẹ́ kẹtí àwọn rẹ̀ kú mílíọ̀nù méjì nínú àwọn ọjà bàbá. wọ́n bá lóun ò ní wọn ò ní wọ́n gbé àwọn ìwà ti tẹ̀. ó sì gbé òkú tó gbé lọ́nà yàrá rẹ̀. ọwọ́ wẹ̀rẹ̀ ni ó lóun lòún lẹ́sọ̀ọ́ fún òun ìyàwó nígbà náà wà á ìwé ojú jáde kálọ̀ sí ó ní ìgbéta ìlú sáà ti máa ń kírun ní ìfẹ́ àwọn ọ̀rẹ́ lára kírun rẹ̀ orí sáré wà ní ìgbà ọ̀nà ni ìyàwó rẹ̀ síwájú ìdàyẹn láti bí ẹ̀ẹ́dẹ̀gbòrò kò sẹ́ni tọ́ọ̀rọ̀ lágbára tọ́ọ̀rọ̀ sí àdáni rahmanullah nípa mọ́sálà ààrẹ àtúmọ̀sára ṣùgbọ́n máa dáre àá wọ́n ní ẹ̀nà rẹ̀ ìpínlẹ̀ yìí bá ti ń ṣe ilẹ̀ mọ́sálà àbí bí ta kọ́ mọ́sálà ti ṣe kìí sínú rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ wá nígbà lè kí òun lẹ́sìn wọ́n bá wọ̀ nígbà. Ọba akérò àtàwọn ẹ̀rọ wa rẹ̀. Kírun ìgbàdá tún kírun àdẹ́ta tún kírun tán fẹ́ lọ sí ìyàwó, ọjọ́ wa ní Mọ́sílára. Ẹ̀ta ọba di ọ̀rọ̀ ṣáṣà àlè ìsàlágà àtàyà ọba ni mọ́dẹ̀lì ìlú ní àṣà mọ́gàfà èmi ni wọ́n sọ bẹ́ẹ̀ ní ìlú ìbọ̀ ogbó tí wọ́n bá tún wọn papò rí ẹ̀nà àyà bẹ̀rẹ̀ sí kókó pé ah, àwọn ẹni tó máa sọ̀rọ̀ lọ́dọ̀ ní ẹni àyà wọn sábà bẹ̀bẹ̀ wọn ni ẹ̀hún gẹ́ lọ́yẹ̀gẹ́ jẹ́ agbọ́kọ́ fún tí ó ṣe gbogbo ẹ̀bùrẹ̀ sí nígbà tí wọ́n ti lè kí wọn sí àwẹ̀ lásán ọ máa bú ìfẹ́ ọba àlọ́ dájú wọn náà wà bí ọ̀ jáde náà gbogbo ohun tó dára àwọn àìsà ọlọ́run tàbí àìsà náà ọ padà lónìí ẹ̀hẹ́ àtúnṣe àlẹ́ lé bí wọ́n fara ṣe gbà tọ́lá àwọn ọmọ yẹn mọ bẹ̀ wọ́n inú tẹ́lẹ̀ àwọn ti fẹ́ lù wọn mọ́ má ní ẹgbẹ́ ọ̀sán bẹ̀ wọ́n pé ah, ẹ má jọ jẹ́ inú fẹ́ ẹjọ́ wọ́n lé òfin bọ̀ padà jáde àwọn padà bá wí ju wọn ìyẹn àwọn àbúrò àwọn padà bá wí pé ah irú ẹrẹ kó òun yọ ọ́dà yìí àtàwọn àbí ọ̀pọ̀ ní ọdẹ wa ń sọ̀rọ̀ pé ah, ọdẹ ní ẹni wọn ni èdè ààrẹ ní sàlámù ní ìlú oríire òfin àwọn ẹranko kejì tí wọ́n tó tàn wá sílẹ̀ ní ọ̀pá tó fèsì sí kẹ̀kẹ́. Àbẹ́ ni ṣàràbà ní bàbẹ́ ìyẹ́ àwọn ìṣàràbà. Ilé mi ní bọ̀dọ̀ ó ṣe pẹ̀lú ilé ìdàrẹ́ padà. Nígbà tó sọ nígbà àwọn ọ̀gá yìí. Mi ò ní ìdí àti báwo ní àwọn tó tún bọ̀ lọ nípa yìí ó yà mí pé kékeré àwọn ẹranko ọmọ bẹ́ẹ̀ ti pọ̀ nísẹ̀yìn lẹ́nu. èyí náà wọ́n ti fara ọmọ bá wọn tẹ́lẹ̀ ní ká eléyìí tẹ̀lé o ní ọmọ àwọn eléyìí rí o lórí bẹ́ẹ̀ jàmá súnmọ̀ ẹ̀dá àti dáná ẹ̀ tó yá wọn ni ó sì rí wọn wípé ìwé ti tẹ̀lé má tù sí ìjà ẹgbẹ́ bí ìdáyé tẹ̀bílẹ́gì hàn ẹ wá ó ojú ọlọ́run ní ṣe ní tẹ̀bílẹ́gì ẹnọ̀fẹ́ ni ó ga ó lè tó bẹ́ẹ̀ ní àbá ọgbà ó lè tó bẹ́ẹ̀ ánàbì lásò àbí ánà lásò di ìtẹ̀bílẹ́gì kí ni wá lẹ̀ ní àṣùnà ní ọlọ́pàá ìlú ti gbọ́ ọlọ́run bí àná bọ́ọ̀nà ní ìsájú rẹ̀ wà lórí ẹ̀kọ́ wà fẹ́ẹ̀rẹ̀ àdùnní pàdé àdùnní sí ọ̀là àwọn ọ̀lẹ́ bí àwọn ẹlẹ́yìn ọ̀rọ̀ èmi lè ṣe jàbàtà ọ̀là àwọn ọ̀lẹ́ níbi òwú aburú gbogbo ẹ̀yìn dá wà náà bá ti lè máa dọ́rọ̀ sọ ẹ̀sìn gbọ́ kẹ̀kẹ́ ẹ má wo gbogbo àwọn ọ̀dẹ̀ yìí náà kì í sàwà lọ́yẹ máa fún ọ lé ní àyín lọ́yẹ máa fún ọ lé sí àti mákìní ọ̀hún ẹ̀bọ̀ ní ìsìn ọ̀tá nù. Òun lára òfin tẹ́tẹ̀ ṣiṣẹ́ àwọn mọ́lẹ̀ àbí alára. Àbúkọ̀ ọdún kí ti ń pè. Àwọn míì máa ń rí lò tí máa ń pẹ́ lọ́tọ̀ àwọn orí lò pẹ́. Kọ́lọ́ máa ti wà kú báyìí. Kún àwa tí nǹkan bá ti yí díẹ̀ díẹ̀ káàárín máa ti kí ní káàdákẹ́. Máa kó fún ọlọ́kùnrin lónìí pé àdìsí gẹ́gẹ́ bí bàbá tó jà ní ṣẹ̀sán àti àti pé a tún fẹ́ àlàyé ẹ̀ sí lé wọ́n ní àwọn àyìn ṣàrọ̀ bí ọlọ́run tàrà àmì àbí aṣọ báyìí pé ọlá nàbí sallallahu alaihi wasallam fi mọ́rọ̀ dé lẹ́sẹ̀ ìlàmù yẹ́kùn mi ni wọ́n ní bí àìsàn tí àlùsọ̀lá àkàlà ń ṣe tí wọ́n dìde ń bẹ̀rẹ̀ fi jáde láàyè wọ́n sọ báyìí pé láàánà lọ́wọ́ lè yẹ̀húdà bìdẹ̀tà ọlọ́run ọmọ ajẹ́ta àwọn ṣe lákọ̀ọ́sọ kúgbúrọ̀ àǹbíyá ìhìn mọ̀sájìdá. tó ti rí pé wọ́n mú mọ́sálásí àbẹ́ wọ́n mú sàárẹ̀ àwọn àdéhùn wọn ní mọ́sálásí bí wọ́n sàárẹ̀ kí wọ́n ti máa lọ bẹ́ẹ̀ lọ. Kọ́lá ti àyíṣà. Àyíṣà wà lọ yìí. Láwùlá zálìkà láwùbíríza kọ́bùrù. Ó ní kí ìbá sọ̀rọ̀ sáà nẹ́bi ti sọ́lẹ̀. Àárẹ̀ rẹ̀ láì àbálẹ̀ gbé bọ́ta gbangba ọ̀ṣìyà àyò tí a pọ̀ta mọ́sídìdà. ṣùgbọ́n ohun tí ò jẹ́ ká gbé bóde ọ̀rọ̀ ni ní o Ọlọ́run sọ̀rọ̀ àtọ́lá ayá ká máa sọ òdìdì ká máa di ọdún jọ ká máa lọ lọ. Sàárè tí ò bá ti sí nílẹ̀ ọ̀sọ́lá tó wọ ẹ̀jẹ̀ wá láti tẹ̀lé. Ó sọ́lá ti làbọ́ tó bá gbòkú ẹ lórí lórí ìbàyè sí iwájú mẹ́rin kí ló kà A lè torí ẹ̀ ká sọ ní pé tó àdíkí wọn. Wọ́n á ní kí ló ń gbòdì àárẹ̀ ń bẹ ní kí lè mọ́sálásí ó ti tó lódodo àwọn agbín ọ̀fà dọ́là káwà rẹ̀ ọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ wà wájú sáré ibà ti wà ń bẹ̀ tó bá jára lẹ̀ yẹn kámákìrún bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ́bọ́sí ọbọ̀síwájú ẹ̀ẹ́dọ́bọ́sí kìíní látẹ̀lẹ̀ ara àwọn míì tó ń tó wáyé pé wájú ló burú àwọn yòókù sì fúyẹ́ ṣùgbọ́n ìtó dáa jù ní kámákìrún bẹ̀ tó bá jẹ́lẹ̀ mọ́sálásí. Ilé ẹ̀kọ́, wọ́n ká kí ọmọ yẹn sí. Ó lè lè tẹ̀sọ̀. òkú wọn ti lé sáwọn wájú ilé ìlélé. Ilé wọn ti ní àwọn nìkan wọn. O lè lọ bá wọn pàṣẹ ẹwà ọ. Àwọn ọ̀gbọ́n kan dá sí nílà yìí. Ẹ gbọ́dọ̀ gbókù bàbá yín sẹ́yìn kùnlé yín o. Àgbọ̀ wọn bá yẹn pàṣẹ lọ àká. Wọ́n bá wá bí lóògùn náà lágbèrè lọ́dún ibi tá a sì kú bàbá tó wá sí nìyẹn. a jẹ ní ọlọ́run ọ̀dọ́ àtúpadà láyè nípa wọ́n sì kú ní wọ́n sì sí pẹ́. ìyẹn ìyẹn lèyẹn lè sọ ọ́ dàbúrú. Bébí báwa rí mùsùlùmí láwọn ẹ̀ka pa wọn sì sílé ọ̀là àtàkùkù òní lọ. Àwọn ọjà aráyé kalẹ̀ mú ọ̀rọ̀ wálé pa rẹ̀ mo fẹ́ gbà ìrún súnmọ́ àwọn ìrún tá a bá ń àwọn kèlè sọ̀rọ̀ àti ìjọba ìkórè máa kó jọ kí ni ìdípa àkóyàn àkójọ bí eléyàn náà ìwọ̀n tẹ̀tẹ̀ ní ká kó jọ kí ló ń kà nísìnyí ìyẹn méjì lè fi hàn jàmá sáàdọ̀ tó wọ́n fi jàmá ṣùgbọ́n ní ojú wà ọ̀rọ̀ tó sì mú jù tó lágbára jù tó tó ara wọn tó sọ pé ìmọ̀ọ́mọ̀ àti dàdá lè dìbò níjùmọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó mú jù wọn ń kárẹ̀ ní méjìlá kárẹ̀ ní méjìlá tó wọ́n kàn ní wọ́n fi hàn Ah, mo ní tó bá ní ogún olóògbé yẹn méjì lọ́kọ́ wọ́n pẹ̀lú ìjọba àwọn méjèèjì yẹn lọ́wọ́ ṣùgbọ́n ìdámájẹ̀mú kákójọ kí ìyẹn wọ́n máa ń pẹ̀lú sọ̀rọ̀ àti ìjọba ó sì ní káyọ̀ pé àdánwò ti máa ń kí lèmọ́ mọ́ ṣe kó tó wà lẹ́ẹ̀mejì yọ̀ọ́fẹ́ wa ṣe kí ni ó ọ̀sẹ̀ fún ọ̀ká àti ìjìnlẹ̀ yẹn wọn bá jọ ọjà òun náà lọ sí wọn aṣọ ti ti ìyí bi ẹgbẹ́ yìí ti tún ní ọ̀gá yìí ó tó tẹ̀ bẹ́ẹ̀. ní fẹ́ change ní wọ́n fi padà sọ bíbí àtúnṣe ní bíbí àtúnṣe mọ̀rọ̀ wá ní ìjà. àgádálẹ̀ tí mọ̀rọ̀ wá ní dálẹ̀. wọ́n ní kí ló dé mọ̀rọ̀ wá ní bẹ́ẹ̀. tí òun bá ti kírun dáná àwọn èèyàn ló nínú àwọn tí wọ́n kọjú oró dàbí á ah, èyí lẹ fi kú lẹ́ta bá aláṣẹ afá àwọn àbùsà kó tèrè wà bẹ́ẹ̀ ọlọ́dẹ ọlọ́run bàrà kódà àwọn kan ní wọn padà kírun lẹ́yìn rẹ̀ jọ̀rọ̀ sọlọ́lọ́ àìsílẹ̀. ṣùgbọ́n bíbí àìbèdè àtọ́mù àṣìkọ̀tò láàmù kàkàrà. bíbí àmì tí ó fẹ̀mí tó ṣe ti gbòógì ìwádìí káfíà. nítorí pé ó jáde kó mi sínú ó lè pé òun gẹ́gẹ́ tó tó ìrùn àṣùbáàdì ó kó òun àṣùbáàdì ọ̀tá ìlà súnmẹ̀ ọ̀kànjẹ́ súnmẹ̀ ọ̀kànjẹ́ tó nípa bẹ́ẹ̀ akọ ga mẹnuba lakọkọ wọn ni adulọla ìjọkújọ ìjọba ọwọ látọta kò wọlé ọjọ́ ìjọba. أن رسول الله صلى الله عليه وسلم قال لا تطلع الشمس ولا تغرب على يوم أفضل من يوم الجمعة. ó ní oòrùn níyọ kò sì ní wọ̀ níjọ́ kan tí ó lọ látọjọ́ ìjọba táwọn. àmọ́ mi ń àti ìlà wàhíyà tẹ́bùtà àwọn ìyá ọmọ lè jùmọ̀ àti. wọ́n sí sábà kan àti kó máa páyà ìjọ̀jọ́mà. ìlà àzáìní sàkọláìní. àfi àwọn ará méjì. àlejò wàlẹ̀ in. àlejò náà rẹ̀. kí bí ó sí sábà fi páyà? Títí èso ni la yọ parẹ́. Torí táyọ̀ bá parẹ́, ọjọ́ ọdún máa náà bọ̀ sí lẹ́yìn àlàáfáà ìjọba yóò bá tán. Wà á sí dáàbà kan, àfikẹ́rù jẹjẹ máa ń jọ súnmà, àfihàn àbàmìjọ nínú ilé rẹ̀. Àfikẹ́ la bá kọ́lá náà lómi ìgbóngbò rẹ̀ láti àjùmọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀. Ṣùgbọ́n dáàbà ẹ̀rọ máa ń bà. Eré ìdí máa ń tọ́ta, ń tọ́ta sí àjùmọ̀lá, ń lọ sọ́jọ́ rẹ̀. حديث عبيد الله أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة. Ọjọ́ tó lóore jù fóònù máa ń فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم ولا تقوم الساعة إلا في يوم أيوة الإنسان أيوة الإنسان أيوة الإنسان حديث عن ناس أن رسول الله صلى الله عليه وسلم قال أتاني جبريل مثل المرآة البيضاء فيها نقطة سوداء wọ́n ti bí wọ́n mú gíláàsì white àwọn ọmọ dúdú kan bẹ tí wọ́n kẹ́ sí lẹ́la orí tó yá Jibril mọ̀ háàzì yìí kọ́lá háàzì lè jùmọ̀ àti ọjọ́ ọdún máa lò جعلها الله عيدا لك ولأمتك oh. Bílù ń tọ́lẹ̀ fún Anẹ́lẹ́sọ̀lá àrẹ̀lá. Ọlọ́run ṣe ní ọjọ́ ọdún fún ìyàlẹ́rẹ̀ àtijọ́ rẹ̀. Àwọn ìgbéjàmá ọdún mẹ́ta mẹ́rin ní ọdún jákà ọdún léyà àti Júmọ́ àti Bára ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sán tó ti wíyà táwọn èèyàn mi ní jẹ́rì dídí àlè. Àwọn kan tún rìn káàkiri. Mo rí wọn mọ́wọ́ wọ́n ń bẹ̀rẹ̀ nígbà tó ní ìlú sùkúù bọ̀. Jíjẹ ta sọ́rọ̀ yẹn. Ìjẹ́ kí ló dé? Wọ́n ní àwọn ń ṣe ìjẹ́ra yìí. Ìjẹ́ra bò. Ìjẹ́ra ń ṣe ìjẹ́ra ẹ̀kẹ́ díẹ̀ fẹ́ kó lù mí wọ́n máa rí mímọ́ ẹ̀ẹ́dọ́rọ̀ padà wáyé náà bẹ̀ẹ̀dẹ̀gẹ̀ ya kú sí àti bẹ́ẹ̀ máa tó alẹ́ pọ̀ rẹ̀ àwọn ọ̀pọ̀ ìmọ̀kẹ́ yóò kú òní wọ́n á já àwọn ọmọ kéèké náà látọ́ ilẹ̀ jíjẹ́ àrẹ̀ ọdún ní ìyá àwọn ọmọ ìgbọ̀ pé ó yẹ ká máa kí wa kú ọdún jíjẹ́ àrẹ̀ kí ni ìpìlẹ̀ ìjọ ṣe bí lẹ́tà ni wọ́n máa ń sẹ́ǹdì sí ọmọ àwọn àtàbọ̀ ní ọ̀rọ̀ àárẹ̀ tí ò ní déètì nù. lẹ́tà kan wá wá bẹ́ẹ̀. wọ́n ní wọ́n kọ ṣàbáàmù kí ni wọ́n kọ sí. wọ́n bèrè pé ṣíṣe àbọ̀ ọdún tó lọ ni àbí lọ́dún ìlú àbọ̀dún tó bọ̀. ọjà ọdún wò yẹn ọgbọ́n tọjọ́ tó ní kókó wọ́n wá bẹ̀rẹ̀ sí gbàmọ̀rẹ́ oríṣi ọkùnrin láwọn ọmọjọ́ ọ̀dẹ́ àjẹ́lọ́ ní ah, òṣèlè pẹ́tẹ́ ní ọjọ́ ọ̀dẹ́ àjẹ́lọ́ ẹ jẹ́ ká mú ìgbà tó bó ah, ìbànújẹ́ ní kú rẹ jẹ́ wọ́n ti fẹnu kò lórí ọjọ́ tà oṣù náà láwọn nàìjíríà wọ́n wá sóró rẹ̀ láti bàjẹ́ Báwo ni bí Jíra kàlẹ́ndà táǹkà ìjíṣẹ́ ọlọ́run ọ̀hún sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ mọ́. Ṣùgbọ́n ní ṣe ó di ohun táǹkà nítorí àsọ̀ọ́lẹ̀ ọmọ ṣùgbọ́n ti buwọ́ lù tó tó kò láyé. Ah, kò tí ì yé rárá. Ẹ̀ka máa sọ pé ẹ̀fọ́ tí ń fọ́ bí ìdílá wa yìí ìjíṣẹ́ ọlọ́run ọ̀mọ́ ṣùgbọ́n àìmọ́ rẹ̀ kò sì bá ní ọ̀bá láyé gbogbo abuọ́lù pẹ̀lú gbólóhùn alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir. Kájọ̀tí bá dàgbé àwọn odidi mẹ́ta ni wọ́n bẹ́nu khulafa ar-rashidun bọ́ọ̀lù. La ahadu minhum ankara dhalika ala Umar. Ọ̀sẹ́ni kàtọ́ta fún ọmọ ọmọ rẹ̀. Ó ti nípa nẹ́bí sàkọọ́lẹ̀ lẹ́yìn kájọ̀ ti sọ àlásán ìbílẹ̀ lọ káwọ́ tó kákójọ àna ẹ̀jẹ̀ àbàtì wà sí wáàsí fún kíni àtúntò bẹ̀rẹ̀ lẹ́yìn nítorí pé olúgbòjì máa ń kábùkù bọ́wọ́ rẹ̀ ẹ̀rọ ọgbọ́n pẹ̀lú ìkà kẹfà.

lẹ́yìn ká ti sòǹkà lásán ló bá tán títún tó ní lórí ìjìmọ̀ àwọn ènìyàn òun ni ká wá ṣe sáńgá lọ sí kí ni o àwàgbọ́dún àwọ̀sọdún àmàtí àpọ̀ ọdún àtàyẹyẹ rẹ̀. Nípa bẹ́ẹ̀, ọdún mélòó la ní mẹ́ta? Bàtà ìlera àti ìdí ń pààrà lọ́sọ̀ọ̀sẹ̀ ìjọba ìbàdàn. Ọdún ọdún sì kò sí òru. Àwọn ẹbí mọ̀lódà lẹ́yìn títí ọ̀sẹ̀ ti ṣe ń padà ṣe tara wọn. Aláwọn ọ̀fẹ́ tún ṣe mọ̀lódù Jésù nínú àwọn ní Sófìyàn. Ẹ̀rí fẹ́yàn tó lágbára ní Lázà níbi ìta lára ìta ìjọba. Ìgbé wọn bẹ̀rẹ̀ Mùhárà lára yóò. Wọ́n gbẹ̀rẹ̀ ọdún ọ̀la wáyé òun ní parí ẹ̀kọ́ ọmọdún bìí. ó ti pa bẹ́ẹ̀ ìsìláwà ìyẹnra rẹ̀ ọ̀sọ́dún bẹ́ẹ̀ nígbà tá a mẹ́lẹ̀ ìrìnrìn àjò láti mọ́ọ̀kà lọ sọ́kọ́dọ̀ láti kókò sí lọ sọ́mà ọ̀sọ́dún bẹ́ẹ̀. Ìyá Fàrántùn. Fàrántùn kọ́bùlà lè Yahudi wà ní sọ́rọ̀. Èyí ti ṣáájú àwọn Yahudi àti Nàṣọ́rọ̀. Fíhà sáàtùn láyé wà fíkùwà ábùdùn yẹ́sàlù lọ́ha fíhà kọ́ ìrọ̀n ìlà àtọ́hù ìyá. Wákàtí kan wá wà níjọ Júmà. Lọ́wọ́n ní fẹ́rú kan sí kò gẹ̀rẹ̀. Yóò tọrọ kẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run kó jẹ́ àtọ́lọ́run. Ọlá kúrò tó mọ̀ há rí núkútà tó sàúdá. Mo wá ní tò kúta ìkẹ́dúdú tó kẹ́yìn kí n dẹ́mi jẹ́ àti ní Ọlá ha bá yá ọmọ lè fìyà. Lọ́jọ́ ìgbìndà lè fìyà wà ní. Ẹ̀kún mo fi yá ọmọ lè jùmọ̀. Ọjọ́ Júmà ni ọ̀pọ̀ sọ. فنحن ندعوه عندنا المزيد àwa wà ní kíni o à ń pè à ń bẹ̀ẹ́ lọ́dọ̀ wa pé alimọ̀sí ẹ̀ àlésì ó ní wọ́n bá ń bèèrè pé wọ́n yọ ọ̀gbìn alimọ̀sí ọ̀yà. ọ̀là iná lọ́ha já aláfin ìlẹ̀jẹ̀nà ti wádìí وجعل فيه قطبانا من المسك الابيض ọlọ́run wá fi èfẹ́ èfẹ́ àìlẹ́sìkì àìsà kánà yàwó mọ̀lẹ̀ jùmọ̀ àti yẹnzìlò lọ́wọ́ fi ọba ti wá jíjọ jùmọ̀ ọlọ́run ọ̀sọ̀kàrẹ̀ sílẹ̀ àwújì àti fi hì mọ̀náàdìrò min zahabil ilẹ̀ àmbíyà wọ́n wá gbé nígbà rẹ̀ síbẹ̀ fáwọn àmì nígbà rẹ̀ onígbòrò ọ̀kàrọ̀ sí yún mi lórí lè ṣùhàdá. wọ́n tún fi àwọn àga kan síbẹ̀ tí wọ́n ṣe láti di àyè òru fáwọn ẹni tí wọ́n jẹ́ kókò jẹ̀rẹ̀. wọ̀yẹ̀nsílì náà lè hóró lè inú nínú lè gbúra òkè fàhámìdò lọ́ha àmọ̀jìdò. àmọ̀jàdò. àwọn àlè hóró lè ẹ̀yìn wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ láti inú yàrá.

ويسقون ويقول طيب عبادي ẹbá fi ọmọ nǹkan tùwárí olóòrùn àti ọ̀yọ̀tọ̀ yìí lára àwọn ẹlòmí ọ̀yọ̀tọ̀ yìí bó ti ti wọn lára mọ̀ yẹ̀kùl náà sáà torí ìdún ó máa bí wọn lára jẹ́nà tí kílẹ̀ fún yẹ̀kùlú na rọ́pà na rìdíwá na pa wọ́n lẹ́dà àwọn tàfẹ́ ثم يأمرهم وينطلقون وتشهد الحور العين والغرفة وهي من سمردة حجرة yàrá yẹn dẹ̀ ni nínú iyì iyì ìyìn wọ́n fi kọ́ yàrá rẹ̀ tó jẹ́ kìrì wàmíyà kúta tí ń sàmúrọ̀. àtìlẹ̀ kẹsẹ̀ kí tọ́jà ìfọ̀pá. kí la fẹ́ lò pẹ̀lú gbogbo ọ̀gá ńkọ yìí. wọ́n ní pàtàkì jẹ́ ọdún wa. ọjọ́ ọdún mùsùlùmí. tó ọjọ́ yẹn fúnra yọ ọ̀pá lọ. ìgbà fẹ́ fà lọ bẹ́ẹ̀ ni. àdéhùn àbí mi ìlú. رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تكتئب látàkẹ̀só láìlátàlẹ̀ jímọ̀ àti. látàkẹ̀só kò sí ohun tó jẹ́ látàkẹ̀só. látàkẹ̀só. látàkẹ̀só láìlátàlẹ̀ jímọ̀ àti ìbìkìyàmì mi ń bá ẹni láyà rẹ̀. gbogbo ìsìn wa pàtàkì. a ti bẹ̀rẹ̀ àwọn àkáàmù rẹ̀ díẹ̀ díẹ̀ ẹ má da ọjọ́ ọdún máa sàlẹ́sà òru júmọ́ ẹ má da sàlẹ́sà nínú òru ẹ má ti bẹ̀rẹ̀ ولا تخصوا يوم الجمعة بصيام من بين الأيام ọ̀sán ẹjọ́ ọjọ́má ẹ má da sàlẹ́sà nínú rẹ̀ máa fi dàwọ̀. ilá ayẹ̀kú na fi sọ́ọ́mí yẹ̀súmùhú àhájù. àti bí yẹn bá wà ní àwẹ̀ fẹ́nìkan náà nígbà tẹ́lẹ̀. nígbà yẹn àwọn abọ́dúnmá ó lè máa bá wẹ̀. ìmọ̀ yàtọ̀ síbẹ̀ wọ́n wà mú júmọ́ nìkan lórí gbà wẹ̀. òmìnir mo sọ fún àdúgbò ṣe pàtàkì tó irú rẹ̀ sọ̀rọ̀ dáhùn àti nẹ́fìlà. a sọ pé ọmọ àti nẹ́fìlà ló wù lọ sí ọmọ kọ́ dààmú òní kí n bọ̀dá kàlà ní sí àlàrúbá kọ́lá di súnmọ́ nìkan. bẹ́ẹ̀ náà níjọ́ súnmọ́ pé wọ́n á ti gbà rẹ̀ láà kí ti pààrọ̀ òní súnmọ́ àwọn. gbọ́ báyìí sí àdìkàlẹ̀ bẹ́ẹ̀.